الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته دا وقفوا الله وبا ترى يتجفوا نبوى محمد صلى الله عليه وآله وسلم ني تسواجو نفا àlàyé tíra al-Umda fil Ahkam rí tí a ń kàfúwa tí a ti rán kan wípé látàrí kíkà yìí ó súnmọ́ kí a máa lékún nínú àlámọ̀ rí ẹ̀sìn wa abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kó fi sínú mizanu hasanat ẹnìkọ̀kan wa hadithu ẹlẹ́ẹ̀kẹsàn òun náà ni àti عن عمرو بن يحيى المازني عن أبيه قال شهدت عمرو بن أبي حسن سأل عبد الله بن زيد عن وضوء النبي صلى الله عليه وسلم فدعا بثور من ماء فتوضع لهم وضوء النبي صلى الله عليه وسلم فأقفأ على يديه من ثور فغسل يديه ثلاثة ثم أدخل يده في الثور فمضمد واستنشق واستنثر ثلاثة بثلاث غرفات ثم أدخل يده فغسل, فغسل وجهه ثلاثة ثم أدخل يديه فغسلهما مرتين إلى المرفقين ثم أدخل يده فمسح رأسه فأقبل بهما وأدبر مرة واحدة ثم غسل رجليه وفي رواية بدأ بمقدم رأسه حتى ذهب بهما إلى القفاء ثم ردهما حتى رجع إلى المكان الذي بدأ منه وفي رواية أتانا رسول الله صلى الله عليه وسلم فأخرجنا له ماء في ثور من صفر الثور شبء الطص عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يعجبه التيمن في تناعله وترجله وظهوره وفي شانه كله عن نعيم المجمر عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال إن أمتي يدعون يوم القيامة ضرا محجلين من آثار الوضوء فمن استطاع منكم أن يطيل ضرته فليفعل وفي لفظ رأيت أبا هريرة يتوضأ فغسل وجهه ويديه حتى كان يبلغ المنكبين ثم غسل رجليه حتى رفع إلى الساقين ثم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أمتي يدعون يوم القيامة غرا محجلين من أثر الوضوء فمن استطاع منكم أن يطيل غرته فليفعل في مرض لمسلم سميت خليلي صلى الله عليه وسلم يقول تبلغ الحلية من المؤمن حيث يبلغ الوضوء حديث أخاه عمرو بن يحيى المازني وني رضي الله عنه عنهما لا ọ̀dọ̀ bàbá rẹ̀. عمرو بن عبد الحسن ó ní mo rí afáramọ́ra ọmọ Abu Hassan tó bèèrè lọ́wọ́ àpùlẹ̀ ọmọ Zaid nípa bóòlù àmẹ́bí sọ́lá ṣe máa ń ṣe àlùwàlá ọ̀dá àbí tàù tó bá ní kan mú ike omi kábòmíwá pẹ̀lú ike kan fàtàwádọ́ aláhùn mú annabi sallallahu ó wá ṣe àlùwàlá annabi sallallahu ó wá tẹ́ nínú omi tó wẹ̀ sàrọ̀láhùn ó bù sọ́wọ́ rẹ̀ kò tọ́wọ́ bọ́ lómi ẹ fàgọ́sọ́lá yẹ́dá ìfàlátà ó fọwọ́ náà lẹ́gbẹ̀ta tó máa àrísàlá yẹ́dá òfin lẹ́yìn náà ó tún tọ́wọ́ bọ́ ife omi náà padà fàmádùmádọ́ ó bomi yọnu wọ̀stánṣàkọ̀ ó fi omi sí inú ó sì tún fi ní jẹ́ tó bù sẹ́nu lẹ́ẹ̀mẹ́ta òun náà ló fi fún imú tó ma adìkálá yádàkù ó tún tọwọ́ rẹ̀ wọnú ife náà lẹ́ẹ̀kan sí fàkásálá wá jẹ́ ó fàlátá ó fọ ojú rẹ̀ ní ẹ̀mẹ́ta tó ma adìkálá yádà ìhì bákan náà ó tún ti ọwọ́ rẹ̀ méjèèjì bọ inú omi náà fàkásálá hùmà márọ́tẹ́ ìnìyàn lẹ́mẹ́fọ́kọ́ yìí ó fọ́ lẹ́ẹ̀mejì kí ló fọ́ lẹ́ẹ̀mejì ó fọ ọwọ́ rẹ̀ dé ìgúnpá fún adúkàláyàdàwò bákaná ó ti ọwọ́ bọnú ní lẹ́ẹ̀kaná lẹ́ẹ̀kan sí tàmáfà rásáhú ó fòmí pa orí ẹ̀ fa ákùbàlà bí i ma wà ájúbàrọ̀ ó gbé e wá látẹ̀yìn ó gbé e wá sí iwájú lẹ́ẹ̀kan péré fún magásàlá bákaná sì fọ ẹsẹ̀ méjèèjì وفي رواية إنه رواية مين بدأ بمقدم رأسه أبلغت وجهري حتى ذهب بهما إلى قفا أبلغي أن ثم ردهما حتى رجع إلى المكان الذي بدأ منه لأنه أطعد قد سيدي جوتي بره وفي رواية إنه رواية إن أتانا رسول الله صلى الله عليه وسلم أمد وابوا فأخرجنا له ماء من ثوره abu omi fún wọn nínú ife lè sófòrè tó wà nínú igbá tàbí tí a lè pè níbi tí wọ́n fi ẹ̀ha òjé tí wọ́n fi ṣe àtàwò ṣíbò ọ̀tọ̀ wọ́n ní sáńtò ní táwò ife tán bomi sí ó jọ kìíní kan tí wọ́n pè ní apost apost yìí wọ́n post wọ́n sì tún wọ́n ní twist apostu tí ò ní lóga mẹ́tẹ̀ẹ̀ta náà ló àwọn àrídà nípa wíwọ àtọ́sù ó lè jẹ́ àtọ́sù ó lè jẹ́ àtọ́sù ó lè jẹ́ àtọ́sù tí ò ní ní táà tí ò ní ní nínú àti abọ́ sí orí àwọn ṣùrùhát àti àwọn fàwáìt ilé ìtọ́sẹ̀ wípé tí a bá ní kí a mọ̀ kà fúnra wa alìmọ́ láǹfààní àti orí àwọn fọwọ́ ìdí yẹn ó dà kápá nígbà 500 ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala ti sàánú àlúmọ̀ yìí pẹ̀lú àwọn olùmọ̀ tí wọ́n dáńtọ́ tí ọlọ́run sì máa Nabi sallallahu alaihi wasallam àti àwọn áyà ọlọ́run ọba subhanahu wa ta'ala nǹkan tí ó lè àwọn gbónà tí ó farasin nínú hadith náà tí ó sì bùkátà kásọ ìmọ́lẹ̀ sí wọ́n ni anúwọ́dó in ayé násùfílẹ̀ ọdọ́ wọ́n ló bèèrè nípa ìròyìn bí ànábì sallallahu alaihi wasallam bó ṣe mọ́ ń ṣe àlùwàlá ayé asùwálù an sifatihi ìròyìn nípa ìbéèrè nípa ìròyìn bí ànábì sallallahu alaihi wasallam bó ṣe mọ́ ń ṣe àlùwàlá dàá ìmánà tọ́làbà dàá ìmánà tọ́làbà ó request ó béèrè àtàwò ife ife tó mímọ̀ wà náà ó náà ní àtọ́sù wọ́n wọ́n ìnáhù sọ̀dì ó náà ní abọ́ tàbí àrẹ̀kẹ̀ ní ìgbà kékeré wọ́n wọ́n muzakaru inda ahli lugha lọ́dọ̀ àwọn fún lugha muzakaru ni muzakaru ṣe pé bó sì lè jẹ́ muzakar náà ló lè jẹ́ mu'annas ẹ̀tí irú fúlùkù ní ìsìn ọkọ̀ ojú omi ó lè jẹ́ muzakar ó lè jẹ́ mu'annas so yíwà fi yẹ́ pé muzakar bas ní mu'annas bas tí ò ní ní tàdákùn nínú irú arnab ní ìsìn ehoro ó lè jẹ́ mudhakar ó lè jẹ́ muannas ṣùgbọ́n nínú àwọn àwọn àwọn asmaul isharat tí ó ń tọ́ka sí ehoro nínú àwọn nususun nabawiyya muannasa ni kò fẹ́ sáàdì ìsìnkàntẹ́rì láyé tí ó mọ̀ sọ̀rọ̀ nípa oró muannas ni yóò mọ̀ wá ìkọ́nà àwọn olùmọ̀ ó kọ الفرق بين المذكر والمؤنث nínú àwọn àwọn tí wọ́n lọ́gbà tí ó sáàfàní dáadáa ni akọ́sù ó lè jẹ́ bíkẹ́sù ẹgbẹ́ bá ṣe sọ ó lè jẹ́ kírísù ó lè jẹ́ kọ́sù ó sì lè jẹ́ akọ́sù tí ò ní ní ni òun náà ní igbá ẹ̀hà òjì Ka alayadéhì káyé àmàlà wà áfọ̀rọ̀gbàlmá mílàdínà wà sọ́bọ̀ alayadéhì ìtumọ̀ afa ní wípé ó tẹ abọ́ tí omi wà lò rẹ̀ ó omi láti omi ọwọ́ ó lẹ́ẹ̀mẹ́ta gbàtọ́ arẹ́bẹ̀rẹ̀ ní sàrọ̀lá ó wá ń tọwọ́ bọ inú omi àlùwàlá yẹn kágbọ́ yìí dáadáa wọ́n ní sífúrú àwọn súfúrú ní nuhas wọ́n ní súfúrú ó náà ní nǹkankan tí wọ́n ṣe látara alu alumílíọ̀n ìlànà mẹ́rìnfàkọ́ ní marrotel dé ìtúgbà ìtún ìgbòfà ní ẹ̀ẹ̀mejì nínú àwọn nǹkan tí àdífì tí ó ṣe lálàyé fún alákòótán òun náà ni wípé ó jẹ́ ká mọ ìlákòólé kan àwọn olùmọ̀ nípa ìsàlàyé ẹ̀sìn fún àwọn àlúmà ìlákòólé kan àwọn sọ̀hábà àwọn sálàf nípa àlàyé ẹ̀sìn fún àwọn àlúmà wàlá sí yàmọ́ ìfàlàyé pẹ̀lú fífi ṣiṣẹ́ ilé ìṣàmọ̀ sí practical pé máa kọ́ mi kí n máa rí ọ máa kọ́ mi kí n máa wò ọ́ ilé yìí nínú àwọn ìṣesí tí àwọn sálàf tí wọ́n máa ń lò láti fi kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ láti fi lè ṣàlàyé ẹ̀sìn fún àwọn èèyàn nítorí wípé practical ó máa ń jẹ́ kí ẹ̀kọ́ tàbí àlàyé nǹkan tó bá ṣe fún yàn ó máa ń jẹ́ kó dúró ní ní ara dáadáa bákan náà wọ́n ní ilé kò sàídé rí wọ́n ní ilé rí nítorí wípé àwọn sọ̀háàbà àwọn náà ni anábì sọ́lọ̀lá àlùwàlì ọ̀sọ́lá anábì kọ́lẹ́kù tí wọ́n sì ń sàlàyé ẹ̀sìn náà fún àwọn al'umma bákanáà jawazu wudu min aniyati nuha ìgbàláyé sídàlọ́lá nínú tí wọ́n ṣe látara ẹ̀ha òjé wàtọ̀hárọ̀ tó já ìdá minal àwámi àtọ́yọ̀ wọ́n ní afẹ́ṣe ìmọ́ra ìgbàláyé rẹ̀ wà níbi èyíkéyìí nínú àwọn ife tí ó mọ́ ilá àmàrúyà náà àlò àyàfi lè tí wọ́n gbà wá wípé kò lẹ́tọ̀ọ́ kálò gẹ́gẹ́ bí àníyàn tó dábí wọ́lfìtọ̀ gẹ́gẹ́ bí ife wúrà àti fàdákà ìbáàbù jámùí bẹ́ẹ̀ni mọ̀tòmọ́tò wà ní sọ́ṣàkì ní kúlẹ̀ kófà wọ́n ní nínú hadithi agbọ́yé ń bẹ̀ wípé afẹ́ kó ṣe wípé omi tí a bá fi yọ ẹnu omi ẹ̀ náà láti fín imú tàbá ti sẹ́nu báyìí èyí tó bá kù á dì báyìí á fi lè fọn á fi ọwọ́ òsì á fi lè fi lọ upload ẹ̀ láti fi fọ́n jáde ìfẹ́ wípé àtàmúnù ní àtàfẹ́ ní là ìṣẹ́ yìí ìfẹ́ bá ti mú ẹyọ kọjá sí báyìí ẹ bá ti tú ẹ̀rí wípé ẹ̀ẹ́kà mọ́júmọ́dọ̀ omi ẹni gbogbo ẹnu yóò ju gbẹnu ní kápátápátá ẹ̀ẹ́tù ètò bá fẹ́kù ẹ̀ẹ́fì símú ẹ̀ẹ́fì ọwọ́ ilé ẹ̀ẹ́fì gba igi imú yímú torí tẹ́ bá fi di imú gangan ẹ̀ lórí pín o òkè igi imú báyìí òun lẹ́fì sí kíni o òun lẹ́fì ọwọ́ dìun báyìí ẹ wá fún síta mọ̀rọ̀gbóyé fífí tí wọ́n ń sọ kìí ṣe pé ikún ọ̀jáde o rẹ́lò ní ìsáfẹ́ ó lè fọ́n gbẹ́rẹ́ pé ikun lè dìkí ni o ikun ní ọ̀jáde irọ́ tẹ bá ti fomi sẹ́nu tẹ́ yọ èyí tó bá kù lọ́wọ́ ẹ gbèsè mú ẹ fọwọ́ ilé ìmú igi dání ẹ sì fọ́n síta so wọ́n ní

yóò kọjá ibi sókè yóò gbé ibi yóò mú bí torí tó bá ti mú bí a ti ní yẹ̀kí nìyí pé ó ti dé ìgúnpá náà nìyẹn ṣùgbọ́n láàrín ọdún tó dé ìgúnpá adémọ́ ní àmọ̀dájú wípé yóò kọ́bà rẹ̀ tán mo rò so a rí wípé nínú hadithi ẹ̀ẹ̀mejì ní ó fọwọ́ àwọn eré tẹ́lẹ̀ gara tó kù bí ojú bí ọwọ́ nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ ẹnu imú ẹ̀ẹ̀mẹ́ta ló fọ̀ọ́ àìbẹ́ẹ̀kọ́ àhá so àwọn olùmọ̀ jẹ́ kó yàrí pé jàwáàzí wà gbàláyé wà fún àkójẹ wípé a lè bèèrè àlọ́lá ní méjì méjì ó ti é tó ẹ pé nínú rẹ̀ náà a lè ta àwọn oríkè kọ̀ọ̀kan kásílẹ̀ ẹ̀kọ̀ọ̀kan ẹni pé mẹ́ta olóbẹ̀rẹ̀ ìgbà tó jẹ́ apá ó fọ́lẹ̀ mẹ́nu ó fọ́lẹ̀ méjì wọ́n ní bàbá ìrẹ̀ wà bákan náà jàwáàzù jẹ́ sí ìwájú ìdíyẹ́ di wáhìdá ìgbàláyìí wà ká fi ọwọ́ kan ká fi fọ ojú lóòdì wọn bàtà bá ti dá ìdájú wípé ó kọ́bà gbogbo ibi tí ìṣẹ̀lẹ̀ afẹ́fẹ́ omi ní ojú wa ṣùgbọ́n ká lo ọwọ́ méjèèjì òun ló dáa jùlọ ṣùgbọ́n tá a bá lo ọwọ́ kan bá ti di pé omi yẹn ó dé ogóbi tí ó dé ẹgẹ́ bí àti láì rí ìdòkó tó kọjá wípé láti bí mọ́mbà tó ṣáárí alimọ̀ ọ̀tá ibi tí mo ti máa bẹ̀rẹ̀ látòrí dé ìsàlẹ̀ ìjàgbọ̀n òun ni agbákùnà ìsàlẹ̀ àgbọ̀n oníjẹ́bẹ̀ so a jẹ́ omi kó débẹ̀ láti ibi tí etí pin sí níbí àti ibi tó pin sí ní ibi ní iwájú so a jẹ́ sí omi kó dé ibẹ̀ bákan náà jẹwáàzù ìsìnàánà ti jẹ́ ìdọ́rì ìmọ̀ ìtọ̀háàtù lákàrá àti sọ̀rọ̀ ní ìjọba tó kọjá ìgbàláyé pé káníkàwòyàn bá bú omi láà Ibrahim bá ń bomi wá mo fẹ́ ṣe àlùwàlá so kí ṣe wípé ẹni tó wá fẹ́ sọ̀rọ̀ lọ́nà ní wọ́n wá omi káàkiri fúnra rẹ̀ ìgbàlá yìí wà fíyàn sọ fún ọmọ kẹfẹ́ ọmọ bá ń bu omi wá kí fi ṣe àlùwàlá bákan náà àtàríhù bìlfẹ́yìn ká kọ́yàn lẹ́kọ̀ọ́ jùgbọ́n yí pé àtàmọ̀ sọ lórí ìtì lásán lọ kápásìkáláìsì rẹ̀ jàwázù ìdíkàlì ìyẹ́dì sí ilé iná ìbádà gọ́sì ha ìgbàláàyè kí a tọwọ́ bọnú omi lẹ́yìn ìgbà tí a bá ti fọwọ́ tán eléyìí kò ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú pé ìrẹ́sẹ̀ jí àbí òṣìṣẹ́ jí o àmọ́ àdíìsí pé tí ẹ̀bá ti jí kọ́kọ́ fọwọ́ lẹ́mẹ̀ta tó tó tọwọ́ bọ inú omi ṣùgbọ́n ilé ìtún sọ fún wa pé èèyàn tún gbúdọ̀ fún fọ ọwọ́ ṣáájú kó tó ṣe kí ni òkú tó tọwọ́ bọ inú omi ìyẹn tó bá jẹ́ pé kìí ṣe àgbé ló fẹ́ lò tó fẹ́ fi abọ́ sí àlùwàlá bákan náà ìkìyánù kẹbíir ilá àtìbá ìṣí ìgbàláàyè kí ẹn tó jẹ́ àgbàlagbà kó wá bá àwọn tí wọ́n jẹ́ àsọmọgbè wà ìtìdáàrù hùn ìyá òdìdọ́rì máa ìgbòdó bákan náà kí ó fẹ́ kọ́ wọn ní ẹ̀kọ́ bí a ṣe ń ṣe alùwàlá bákanáà zikirul mukhbir ma yadullu ala ta'kidi khabarihi a rí kọ́ nínú hadith wípé ìgbàláyé wà fún ẹni tí ó bá nímọ̀ nípa nǹkan tó fẹ́ sàlàyé nǹkan fún yàn ma yadullu ala ta'kidi khabarihi nǹkan tó ń júwe wípé tí ń fẹsẹ̀ ẹ́rin lẹ̀ wípé nǹkan tó ń ṣe yẹn òótọ́ ló mọ̀ nǹkan yẹn eléyìí àríkọ́ nínú àhàdìtì yìí àwọn àfáà ṣe wọ́n fi ìmọ̀ ara wọn lórí wípé ǹjẹ́ mirfakon ǹjẹ́ ó wà nínú ibi tí omi ó dé ilé tó tẹ́wọ̀n jù náà ni pé mirfakon ìyẹn ìbúpá méjèèjì ó wà níbi tí omi ó dé so tó bá débẹ̀ yóò tó kọjá rẹ̀ díẹ̀ gẹ́gẹ́ bí àṣìṣe ní àlàyé tíwájú bákan náà àwọn olùmọ́sẹ̀ yapa ẹnu nípa wípé bóò láti pa orí ọ̀rọ̀ mẹ́ta náà ni ó wá ọ̀rọ̀ àkọ́kọ́ ó wípé àmú báyìí yóò lọ báyìí yóò síwájú báyìí nìyẹn ọ̀rọ̀ àmú láti ọ̀rọ̀ kẹta áàmù láti ibi àárín orí báyìí lọ́wájú báyìí padà sí láti àárín orí padà sẹ́yìn padà sí iwájú ṣùgbọ́n ilé tó tẹ́wọ̀n jù pẹ̀lú àwọn rìwáyá ti jẹ́ rìwáyá ti mú báyí náà òun náà ní wípé iwájú láti mú àádá sẹ́yìn a wá sí áàmù sẹ́yìn a wá sí iwájú hadith ìyá wa Aisha ilé tí ó tẹ̀lé hadith ilé tí akàtàn tí ṣe hadith ẹlẹ́fẹ́wa oníkàánà Rasulullah sallallahu alaihi wasallam yu'jibuhu atayammunu fi tana'ulihi كان يعجبه التيمم في تنعله وترجله وطهوره وفي شعره كله ونعلم صلى الله عليه وسلم yọ̀rọ̀jíbù àtẹ̀yàmù ìmọ̀ ṣe nǹkan ní ọ̀tún ọ̀tún anábì sọ́làsọ́lá anábì ní àkólé kan rẹ̀ púpọ̀ jù ìmọ̀ ṣe nǹkan ní ọ̀tún ọ̀tún ọ̀tún ọ̀tún wátàrọ̀ jùlì tó bá fẹ́ wọ fìtànà orí wá fẹ́ wọ bàtà mara wà fi ṣáàlì yìí kùlì yìí àti gbogbo tánàbí sọ́lá sọ́lá tó bá fẹ́ ṣe nǹkan ó máa ń sábà bẹ̀rẹ̀ ní ọ̀tún ọ̀tún gharib hadith àwọn nǹkan tí ó jẹ́ àwọn gbólóhùn tí a lè pàjòjì ẹ̀ nínú hadith yìí alákọ̀ọ́kọ́ wọ́n ní gbólóhùn kánà tàdúlù alàìsìmọ̀rọ̀ pé ànábì sọ́lá sọ́lá ó dún nímọ́ ìmọ̀ ṣe nǹkan ìbẹ̀rẹ̀ ní ọ̀tún ọ̀tún ọ̀tún ọ̀tún yọ̀rọ̀jíbùhù ayé fọ̀bílùhù ọ̀yẹ̀sọ́rùhù ayọ̀hìbùhù ìtumọ̀ yọ̀rọ̀jíbùhù onáàdìgbòkínye fọ̀bílùhù anábì máa ń gbọ́lá fún wọ̀yẹ̀sọ́rùhù ó sì máa ń dùn mọ́ nínú kó bẹ̀rẹ̀ nǹkan ní àti ọ̀tún wọ̀yọ̀hìbùhù ó sì ni alìtìdáhù bílíẹ́nì kéèyàn máa bẹ̀rẹ̀ nǹkan láti ọ̀tún kọ́blẹ̀ ṣìmá ṣáájú kó tó bẹ̀rẹ̀ òsì àtànáàrùnù lópsù ànáàrí wọ̀wọ́ ṣèdá ọ̀nà ni wíwọ bàtà ọ̀nà ni alṣèdá àtàrọ́jùl tẹ̀sìrìhù ṣáàrì ráàsì wàlébíà bilmish wọ́n ni tàrọ́jùlù ọ̀nà ni kéèyàn tún orí ṣe àti orúngbọ̀n pẹ̀lú ìyàrí ilé tí a mọ̀ sí tàbá sọ pé tààrọ jùn kéèyàn fi ìpara dúhùn kéèyàn fi pa irun kéèyàn dọ́sọ̀ rẹ̀ kéèyàn ṣe ó dáa wọ́n ní ọ̀nà kó sínú tààrọ jùn àtúhó àtàtọ́gbó wọ́yẹ́ṣmọ́lú alìwòdó wàlúgbòs wàìzálẹ̀ sí tí ń jẹ́ àtúhó ó náà ni àtàtọ́gbó kéèyàn ṣe ìmára wọ̀yẹ́ṣùmọ̀ lùdó á wọ̀lùgbọ́sùlá wọ̀lùzálàtà anájàsà wọ́n ló kó sínú àlùwàlá àti wẹ̀ àti gbogbo ọ̀nà tàbá fi lè gbà mú kúrò ní ara gbogbo ṣáànùhú kúlìhì ayé nínà àṣíyá àlùsàtọ́ọ̀bà ṣáànùhú kúlìhì gbogbo nǹkan tánà ní sọ́lásọ́lá mọ́ ṣe pátá o mọ́ bẹ̀ láti ọwọ́ ọ̀tún wọ́n ní wàhúwà áàmù maksus wàhúwà áàmù maksus pé áàmù ni ṣùgbọ́n maksus ni maksus bí máa nà wípé kìí ṣe gbogbo nǹkan tánà ní sọ́lásọ́lá ń bá ń ṣe náà ní mọ́ bẹ̀rẹ̀ láti ọ̀tún kìí ṣe gbogbo nǹkan tánà ní sọ́lásọ́lá bá ń ṣe náà ní mọ́ bẹ̀rẹ̀ láti ọ̀tún wọ́n ní nítorí wípé àwọn nǹkan tó bá jẹ́ àwọn nǹkan tí ó bá jẹ́ tó dá ànábì sọ́lá sọ́lá mọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀tún tó bá ti ní ìtọ́jú pẹ̀lú pé ó fẹ́ mú ẹ̀gbin kúrò tàbí àwọn nǹkan yẹn jẹ́ nǹkan ẹ̀gbin irú ní ìsinmi ànábì sọ́lá sọ́lá ń wàlá yamassu zakarahu bí ẹmí nìyí kò sì gbúdọ̀ fi ọwọ́ ọ̀tún rẹ̀ bá nǹkan ọmọkùnrin rẹ̀ mú sọ̀tọ́bá lọ wípé ṣáàrùn hukú lìí ìyẹn náà ń bẹ́ẹ̀bẹ̀ ṣùgbọ́n fi bá di tàṣìfọ́ ni ṣùgbọ́n maksus ni kìí ṣe gbogbo ẹ̀ náà ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà in tó bá ti ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀gbin tàbí nǹkan tó jẹ́ kọ̀dárà tí wọ́n fẹ́ ká fi ọwọ́ àlàáfíà kàmọ̀ fi ṣe ìyẹn àtàyámúnù pé ìtumọ̀ àtàyámúnù wọ́n yẹ látara yúmúnù àyúmúnù bí máa ná bárọkà albarka ó ní ìtumọ̀ àyúmúnù

ìyàwó Aisha jẹ́ kan nínú àwọn ìyàwó Ànábì sallallahu alaihi wa alihi wa sallam ẹgẹ́ bá ṣe mọ̀ wípé alu bayti rajul a'lamu bi halihi àwọn ará alé ọkùnrin kan àwọn ará alé ọkùnrin tàbí àwọn ará alé ẹnìkan àwọn náà ni wọ́n gbọ́dọ̀ jẹni tó nímọ̀ nípa ẹni yẹn jù pẹ̀lú kọndíṣàn rẹ̀ àti gbogbo àwọn ìwà ọmọlúàbí tí ẹni náà ní ìyẹn nígbà tí wọ́n bá nàbí sọ́lá bá yàwó Aisha radiyallahu anha ipe kóró ní ànábì sọ́lá fún oníkàánà kólkòhú al-Qur'an ẹmọ́ wàárò yànábì káàkiri gbogbo rẹ̀ tí ń bẹ́ẹ̀ náà al-Qur'an rẹ̀ ànábì sọ́lá náà nìyà so kana khulquhu al-Qur'an ay la yaf'alu shay'an illa bi nass la yaf'alu shay'an illa bi nass àti kó rí ẹ̀rí tó bá ti ní ìtẹ́jọ́ pẹ̀lú alámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn eléyìí yóò fún yàn ní orí ọ̀fẹ́ láti máa wà ní orí ìlà tíyàn bá ti kọ́ra tíyàn máa ṣe nǹkan pẹ̀lẹ́rí yóò fún yàn ní orí ọ̀fẹ́ láti máa wà ní orí láì àwọn sálàfù afáà Sufyan as-Sawri ó ní inú sàtọ́wátà aláàtù harrika ra'saka illa bi atharin fafa'al إن استطاع إن استطعت ألا تحرك رأسك إلا بأثر فافعل tó bá lágbára láti mọ́ ìyìn ọrùn kọ mọ́ ìyìn ọrùn báyìí ilẹ̀ àbí àtàrí ìrìn àfi kó orí ẹ̀ bí àfá àwọn ń pè yìí èyí bá náà ń pè ẹ̀wẹ̀ yìí ní ní ìrí ẹ̀rí tó sọ pé kí wo ẹ̀yìn fáfọ́ ó ní kò sí bẹ́ẹ̀ torí pé kí ni o torí pé kí ẹ̀mọ́ bá àjákò lórí láì ní sàfáàtà Allah tuharrika ra'saka illa bi atharin faf'al ẹ̀ẹ̀wẹ̀yìn ní àbáàkì ní ìwẹ̀yìn tí ló dé ní rẹ̀ẹ̀dì tó gbogbo kí n wo ẹ̀yìn anábi sọ́là ń bẹ́ nìkan sọ̀rọ̀ pé ijilis sàábẹ̀ kan wà lẹ́nu lọ́mọ́sáàsí ó bá jókòó ó sì kọ́ ní ànábì sọ́lá sọ́lá ń bá wí bàbá ní bàbá jáde àdúrà mọ́ ṣáàlù èwo ló sọ tó jókòó sí yóní à ìní ìsàmì ètò kàtàkó ní ejìlì ah, fàjálásù mo gbọ́ tó sọ pé jókòó mo sì jókòó à ah, ànábì ní záàdákàlá ọ̀ṣẹ́rìsọ̀ ọlọ́run tó ṣe àlékún ojú kòkòrò rẹ nípa nítorí náà tí a bá ń ṣe gbogbo tá ń ṣe lẹ́sìn tá a fi ń fọ́lò láì tí wọn ó súnmọ́ kọ́lọ̀bà nìtọ́lá kó fi wá ṣe kò jẹ́ dáadáa nínú àwọn fìkìhíyà tó wà nínú hadithi lákọ̀ọ́kọ́ máa fi bẹ̀rẹ̀ huwa al-afdal shari'an wa aqlan wa tibban wọ́n ní eléyìí lọ́lọ́lájù nínú sharia olọ́lájù nínú làákàyè olọ́lájù nínú ìmọ̀ ètò ìlera olọ́lájù bákanáà jáàlù shamal lil ashiya'i al-mustaqdara àwọn nǹkan tó bá já àwọn nǹkan tó ṣe wípé ó mẹ́gbẹ̀ lọ́wọ́ wọ́n ní tí a lo ọwọ́ àlàáfíà kàbùṣe wàlìdáàlìkà náà ànílé ìsìnjá ìbílẹ̀mí wọ́n lélẹ̀ ìlú fà tó jẹ́ pé annabi sallallahu ó kọ̀ fún wa láti sáábà pẹ̀lú ọwọ́ ọ̀tún wà mọ́sí zakari ìbílẹ̀mí kéèyàn sì mú nǹkan ọmọkùnrin dání àfáwà náwárí kọ́lọ̀n kí ó bá yọ́nú sí wọn wọ́n ní istibabul bada'a bil yamin fi kulli ma kana min babi takrim wa tazayyun afẹ́ kó ṣe wípé gbogbo tó bá ti ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú àpọ́nlé tàbí afẹ́ sẹ̀sọ́ wọ́n ní ká bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún wọ́n káàdà bìdú dìhá ustuhibbat tayasuf in tó bá ti jẹ́ wípé ìdàkejì pé a fẹ́ sẹ̀sọ́ ni tó bóyá a fẹ́ mú ẹ̀gbin kúrò ní ara wọ́n fẹ́ ká bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú ọwọ́ òsì tàbí ká bẹ̀rẹ̀ láti òsì ìyẹn ló jíjáde pẹ̀lú ẹsẹ̀ ọ̀tún kìí ṣe wípé hadith kankan wà fún o kìí ṣe wípé náà sọ́nù hadith wà fún tí tàbá fẹ́ wọ tọ́lẹ̀ ẹsẹ̀ òsì ní kágbó wọlé tàbá fẹ́ jáde ẹsẹ̀ ọ̀tún ní kágbó jáde kò sí hadith kankan fún ṣùgbọ́n istihsan àwọn àfáà ṣe ìsẹ̀sánù rẹ̀ wípé kíyásán lórí wípé àwọn nǹkan tó bá jẹ́ àwọn nǹkan tó jẹ́ mustakzaro àwọn nǹkan tó bá jẹ́ nǹkan ẹ̀gbin ànábì sọ́lá ànábì máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú nǹkan tó bá jẹ́ òsì ibẹ̀ làwọn àfáà ti parí pé bẹ́ẹ̀ bá fẹ́ wọ tọ́lẹ̀tì náà ẹ máa gbé òsì wọlé kìí ṣe yíké bóyá hadithi kankan wà tó sọ wípé tẹ́ bá fẹ́ wọ toilet ẹsẹ̀ òsì ní kẹgbẹ́ wọlé tẹ́fẹ́ jáde ẹsẹ̀ ọ̀tún ní kẹgbẹ́ jáde kò sí hadithi nǹkan tó sọ bẹ́ẹ̀ so ìsìnkánù àwọn àfà ó ní wípé gbogbo nǹkan tó bá ti jẹ́ nǹkan tó jẹ́ mùsẹ̀kìdárọ̀ ànábì sọ́lá àlùsọ́lá ànábì máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ọwọ́ òsì ó máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú òsì láti bẹ̀rẹ̀ rẹ̀ so kí a mú ilé ìdání ibn mulakin alayhi rahmatullah nínú al-i'lam bi fawaid al-bad al-ahkam wọ́n ní dọ́bìtì náà ní wípé anna kulla ma kana min bab at-takrim wa zina in tó bá ti wà ní ìbámu sí abẹ́ igbó jẹ́ nǹkan tí ó lápọ̀nlé ó ní ọ̀wọ̀ tàbí a fi ń ṣe ẹ̀ṣọ́ kana bil yamin ọ̀tún ni ọmọ kana bi khilafi fatayaso in tó bá ti àtọ̀ sí òsì ni èèyàn consider famina al-awwal nínú àkọ́kọ́ lipsu thawb wa sarawil wọ̀lkófì wíwọ aṣọ àti ṣòkòtò wọ̀lkófì àti afẹ́wọ ìbọ̀sẹ̀ aláwọ̀ sarawil ó ní mufrod jámù rẹ̀ ní sarawila kò sí nǹkan tí ń jẹ́ sirwal kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ nínú lárúbáwá lárúbáwá ò mọ̀ tí ń jẹ́ sirwal gẹ́gẹ́ bí ṣòkòtò sarawil ní lárúbáwá mọ̀ òun jamure nje jámù rẹ̀ ń jẹ́ sàrọ̀wìláàt kò sí nǹkan tí ń jẹ́ ó ti yé àhá sokoto jámù rẹ̀ ń jẹ́ ìjọ tí wọ́n kọ́ sheikh wahid albali sheikh muhammad wahid bali nígbàtà lọ ka sunan tirimizi lọ́dọ̀ wọn sunan ibn majah afọ́n ẹnu wọn mú kọ́kọ́ gbọ́rọ̀ yìí kò sí nǹkan tí ń ó sì rí bákan ìyá mi sí à ìdáwọn gbébọ̀ nìyẹn ṣùgbọ́n lẹ́yìn ìjọ náà gbogbo mùlúrù tí mo ń ṣe lórí àwọn àhàdí tó ń sọ̀rọ̀ nípa sàrọ̀wìl sàrọ̀wìl náà ni mò ń bá èrí sì wà lónà sùn kò sí láti jọ náà ó wá dà pàtàkì pé kọ́bùlà dálíkàlì ọ̀hún sì wà lónìí mò ń rí wà dálíkàlì ọ̀hún márọ̀ so láti jọ náà sàrọ̀wí ní sí mò ń rí o ṣùgbọ́n mò ń fìlì ọjọ́ náà gbogbo àdísì mò ń kà pé sìrìwádì ni mò ń rí bẹ̀ lẹ́yìn ọjọ́ náà mi ìwà mọ́ so ní mú fúrọ́dù jámù ẹ̀ ó ní kí ni o láà so lọ́sọ̀lá sàlámù Ah, wàdùkúlù masjid afẹ́wọ̀ mọ́sálásí ẹsẹ̀ ọ̀tún lágbè wọlé tọ́ wàsíwák ṣé pákò táàrùn jẹ yẹn ṣé ìzálátù kọ́gọ́rọ̀ pé ìdọ̀tí a fi mú ìdọ̀tí kúò lè ní ẹnu tó bá yẹ pé a fi mú ìdọ̀tí kúò lẹ́nu ó túnmọ̀ sí pé ọwọ́ òsì ló yẹ ká fi jẹ pákò ooo kò kí á fọ́ ọba kọ̀ sílẹ̀ rẹ̀ pé pápò tí mo jẹ́ yìí mọ́ ẹ̀jẹ̀ sí ẹnu mi rùn mo fẹ́ fi clean ẹnu mi ṣe àwọn pé ìjálátù yàní mustakdaro ṣe án mustakdaro a fẹ́ mú nǹkan tó jẹ́ ìdọ̀tí kò ní ẹnu ó bí i pé ọwọ́ sílẹ̀ sí ni ó lè ká lò ṣùgbọ́n tá bá kọ̀ sílẹ̀ rẹ̀ pé pápò jíjẹ ìbáadà ni ọwọ́ ọ̀tún láálò so ìwò ni wọ́n wá kọ̀nsídà rẹ̀ sí méjèèjì ìbáadà tó bá ti ń kọ̀nsídà gẹ́bí ìbáadà ọmọ lo ọwọ́ ọ̀tún tó bá ti ń kọ̀nsídà rẹ̀ pé ẹnu mìírùn mo fẹ́ fọ ẹnu ó mọ̀ lo alimuyi wa aláàkìlá fi bẹ́ẹ̀ lẹ́lù lámà àwọn àfáà tó fi mọ̀ ara wọn ní agbọ̀nrin ọ̀rọ̀ tí mo ń ká lọ́wọ́ wọ́n ni jihad irú afẹ́wọ̀ bàtà ní ìsìn ọ̀sọ́ ni ni ọ̀sọ́ ni so wọ́n ní ọ̀tún oníkáwọ́kọ́wọ́ ìkánú àwọn afáwà àkànsí tó bí kan sóṣù in tó ń fi kó sí lára ní wípé ó kọ́kọ́ wọ bàtà ẹsẹ̀ òsì ṣáájú kó tó wọ ti tọ̀tún in tó ń fi kó sí lára ní ẹ ó tó sọ wípé another case lè tí mo sọ yẹn èyí tẹ́ni lẹ́sẹ̀ lè tí àfáwọn ẹsẹ̀ lè sí mi omi ni kéèsì ti bàtà yẹn yẹn ti pẹ́ ilé tí àfáà sẹ́lì sí mi rẹ̀ omi ni ẹni ẹmọ mi lórí ìnàrò àjẹ́nú sí kò sí lára ó momi lórí ìnàró àjẹ̀nú kó sílá sọmọ̀ sí wọ́n tó máa mú rìn tó tó máa jẹ́ bọ́ọ̀lì rìn nínú nìkọ́bù lọ́mọ̀ ọ̀rún àgbàdo tẹ́mọ̀ pé so tep contain náà ni inú bẹ̀ náà ló ti máa yóò máa rún nìkọ́bù yóò máa jẹ́ ẹ̀kùnkú ní rí inú ni ó gbà àìlẹ́ẹ̀kọ́ ni láàmọ̀ ọrún mẹ́nu lọ́sàlọ́sàlámù tọ́lọ̀ kó sáàrù àgúdú ti wá tọ́yì bákanáà wà tẹ̀klímù làbọ̀fí afẹ́rí ìtaná oníkàfẹ́ látọ̀tún bákanáà wà díkì hàn afẹ́ létìró ọlọ́kùnrin káàkiri bẹ̀rẹ̀ ọkọ̀ sí sáàrù afẹ́ yẹ túbọ̀ mú wọ̀tẹ̀rẹ̀jìrì ṣàr afẹ́ yarun wọ̀n nọ́sìl ẹ̀t afẹ́ tu irun abíyá irun abíyá súnnà ó ní ká mọ́ fàátù irun abíyá súnnà ó ní ká mọ́ fàátù alìmọ̀ òpá yóò mọ̀ dùn wá fìlìbìdáyà yóò kọ̀kọ́ dùn yàn bí mẹ́ta àkọ́kọ́ tó bá kọ́kọ́ sí yóò dùn ọ̀ ṣùgbọ́n tó ọba ti lè yí jẹ mẹ́ta ẹ̀ tó ti lè yí mẹ́ta ọ̀fẹ́ ẹ̀ jẹ èyí tó bá kù ìrọ̀rùn yóò bàdé so ẹ jẹ́ ká mọ̀ fi súnà ká mọ̀ fi kọ́ra dáadáa torí pé wọ́n sọ wípé wọ́n sọ wípé hálìkùlì ibi tì wọ́n sọ pé hálìkùlì ibi tì wọ́n ní nọ́ọ̀tùlì ibi tì kí èèyàn máa fàátú ó máa fàátú ni ìkọ́nà àwọn àyímọ̀ bẹ̀rẹ̀ rí ìmọ̀ ìmámù Ṣáfi'í ìmọ̀ ìmámù Ṣáfi'í tàbí ìmámù Málì ìkọ́nà méjèèjì ni wọ́n ń fa wọ́n fi mùs abẹ wọ́n fi ń fa ìrìn àbíyá ìkọ́lá ọmọdé pé ánàgbé àhà ánàgbé ẹgbẹ́ àhà ṣebí nọ́ọ̀pù ní súnà tó kíkà mọ́ fàátù ìmọ̀mù sọ wípé ìní láàtẹ̀tẹ̀ mi lágbára láti fàátù àrùjú kó máa ń tẹ̀sẹ̀ sí ìrùn mo rán kankan yìí ó lágbára láti fàátù ṣùgbọ́n tẹ́ bá fàátù ó dáa púpọ̀ ju kí ó pé lẹ́sàn-án ju kẹ́ padà lọ kẹ́ máa fà á so nọ́tùl ibit wà hálùkùl àánà ẹwùn kan nọ́tùl ibit wà hálùkùl àánà ẹwùn kan fífa irun abíyàtú fífa irun abẹ́ sẹ̀dìké ìtàbí sọ́lá sọ́lá lọ sẹ̀dìké yàtọ̀ sí àwọn nọ́tùl ibit wà hálùkùl àánà so fífa ilé ìtú fífa ilé so sábà lè fà ẹ̀ ní ẹ̀kan ẹ̀kejì ẹ̀kẹta lẹ́yẹ̀lẹ́kẹrin báyìí ìrọ̀rùn ló bá dé inṣáàlá ta'ala tó bá rí pé mo ṣe ń kìí tu omi ń bá lójú rẹ ó bẹ́ta kò sí pẹ̀lẹ́ pẹ̀lú ara rẹ o wọ́n ti pé ogbà bí àyà yóò dégbò lórí fẹ́ ṣe sónà bákan náà afẹ́fà irun orí wọ́n ní ká láti ọwọ́ ọ̀tún ọ̀sàlámù fi sọ́lá àfẹ́ sálámà lórí irun ọwọ́ ọ̀tún wọ̀gásùlá àdọ́hì àtọ́hàrọ̀ àwọn eríkèríkà tá fẹ́ ṣe mara wọ́n ní kí a bẹ̀rẹ̀ láti ọwọ́ ọ̀tún wal-khuruj min al-khala afẹ́ jáde ní ilé ìgbọ̀nsẹ̀ afẹ́ jáde kúrò ní toilet wọ́n ní ká jáde pẹ̀lú ẹsẹ̀ ọ̀tún wal afẹ́ jẹun ọ̀tún wal afẹ́ mu wal afẹ́ bara wa lọ́wọ́ wàsílámù alhajaril aswad afẹ́ fọwọ́ kan alhajaril aswad ìyẹn òkúta dúdú tí ó wà ní kaaba afẹ́ fọwọ́ kan ọ̀gẹ́rì dhalika mimma huwa fi ma'nahu kàlì iqtida wọ́n ní yàtọ̀ sí a ní àtàwọn nǹkan míì tó tó fara kín gẹ́gẹ́ bí pé afẹ́ fi ẹ̀gbẹ́ lélẹ̀ afẹ́ sùn wọ́n ní ọ̀tún oníkàfi bẹ̀rẹ̀ wàmínà sáà ní ìpín ẹlẹ́ẹ̀kejì dukhulul khala pé afẹ́ wọ toilet wọ́n ní ká wọlé pẹ̀lú ẹsẹ̀ òsì wal amákìnrin mustakdaro tàbí àwọn ibi tá a bá rí wípé ẹ̀gbin wà ń bẹ̀ wal khuruj minal masjid afẹ́jáde ní mọ́sálásí wọ́n ní ẹsẹ̀ òsì ní kágbójáde wal manzil afẹ́jáde nínú ilé ẹsẹ̀ òsì ní kágbójáde wal imtikhọ́pọ̀ afẹ́fọn ikun ọwọ́ òsì ní ká fi gbá imú ọwọ́ òsì ní ká fi gbá afẹ́ fọnkún ọwọ́ òsì níka kìí sọwọ́ ọ̀tún ni èèyàn fi máa fan ikùn ọwọ́ ọ̀tún ni ọwọ́ òsì ni èèyàn fi máa fan ikùn kìí sọwọ́ ọ̀tún wàhálì òsọ́bì wásàrọ̀ wíìl bákan náà bíbọ́ aṣọ àti bíbọ́ ṣòkòtò tó bá ti fẹ́ bọ́ ṣòkòtò ṣòkòtò ẹsẹ̀ òsì ní kọ́kọ́ ni o òní kó kọ́kọ́ tó bá fẹ́ wọ̀ ẹsẹ̀ ọ̀tún ni àkọ́kọ́ lọ́kọ̀ọ́kọ́ wọ̀ tó bá yẹ pé kò sí ṣòkòtò ìzáàrù ló fẹ́ ró ọ̀tún ló ti kọ́kọ́ sí kí ni o ró bákan wà lè kún fì bàtà aláwọ̀ ìbọ̀sẹ̀ aláwọ̀ ọlẹ́sẹ̀ òsì ní kákọ́kọ́ bọ́ wàṣíbù záàlì àtàwọn nǹkan tó bá tún jọ àwọn nǹkan tá a sọ yìí wàdálíkà kúlùhù lìkàràmẹ́tìlìyẹ̀mín wàṣàrọ̀fíhà wọ́n ní eléyìí lápapọ̀ kí lójú aníwe ojú aníwe àpọ́nlé tí ń bẹ níbi ọ̀tún àti ọlá tí ń bẹ fún ọ̀tún bákan náà nínú àwọn nǹkan tí a fẹ́ wa nínú hadith yìí òun náà ni a wíwá sharia islam nípa pé láti wá tún àlámọ̀rí àwọn èèyàn ṣe láti wá dá sí àlámọ̀rí àwọn èèyàn wàtàzím àkìláàkìm bákan náà kó sì ṣe ìwà wọn kó ṣe ní ọ̀tún kó gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ kó mú èérí kúrò níbẹ̀ pàwìkọ́ yàtìhì mìíràn dọ́rọ̀ rí ó sì tún wá sọ wa kúrò níbi nítorí kó palára bá wa bákan náà tẹ̀kìdímù miami àdọ́ filiwudu alamọ̀yà síríà kágbọ́lá fún ìbẹ̀rẹ̀ láti ọ̀tún tá àlọ́lá lórí nǹkan tí ó bá jẹ́ àwọn títòsí níbẹ̀ wàláyàmù fi dhalika khilafun bayna al-ulama a sì mọ́ ìyapa ẹnu kankan láàrin àwọn olùmọ̀ lórí eléyìí a níbi onídìí àlàyé kékeré kan tí a bá fẹ́ ṣe àlùwàlá tá bá fẹ́ fọ ọwọ́ ó ti yé ọwọ́ ọ̀tún ni a kọ́kọ́ fọ̀ ṣáájú ká tó fọ ọwọ́ òsì ó ti yé bóò láti fọ ọwọ́ ọ̀tún tá a bá fẹ́ omi sọ́wọ́ báyìí ẹ mọ ọwọ́ mi o ẹ wo tá a bá fẹ́ omi sí ọwọ́ ọwọ́ ilé báyìí báyìí ọwọ́ ọ̀tún ni mò ń fọ̀ yìí kí ṣe méjèèjì mò ń fọ̀ o mo ti ń fọ̀ ọ̀tún ni mò ń fọ̀ yìí o ọ̀tún nìkan ni mò ń fọ̀ yìí wàá bu ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ wàá tún fọ̀ bẹ́ẹ̀ wàá tún fọ̀ ọ̀tún yẹn bẹ́ẹ̀ wàá tún fọ̀ bẹ́ẹ̀ wàá bu ẹlẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ wàá tún fọ̀ bẹ́ẹ̀ wàá tún fọ̀ bẹ́ẹ̀ ọ̀tún ni mo fọ̀ yẹn mo wá fẹ́ fọ̀ òsì báyìí màá tún wá sẹ́ omi sí eléyìí màá tún wá bù báyìí màá tún wá ṣe báyìí ó ti sọ̀rọ̀ kí nọmba fọ́ ni wọ́n kà yín hàn òun báyìí màá tún bù sí màá tún fọ́ báyìí ẹ ti rí báyìí ẹ ti rí báyìí tẹ́ ń wò mí tẹ́ ẹ rí ẹ tún bù again mẹ́fà aláhídà mẹ́ta mẹ́ta ó ti yé tó bá jẹ́ wípé o fẹ́ ṣe àláhídá o fẹ́ ṣe ní ẹyọ ẹyọ o ti o fọ ilé yìí mẹ́ta ó fọ ilé yìí mẹ́ta ṣùgbọ́n báyẹ pé o fẹ́ fọ̀ papọ̀ mẹ́ta náà ló fi fọ̀ kò ní jẹ́ ilé yìí kan kò ní jẹ́ ilé yìí kan ojú méjèèjì náà ló wọlé ṣùgbọ́n ẹlòmíì níjọ́ tí wọ́n ti bí láyé títí ń ṣe àlùwàlá kò ṣe ilé tí mo sọ ìrí wọ́wọ́ wa rè. ẹgbọ́n tí mo sọ ìjọ tẹ́lòmí ti sàrọ̀lá kò ṣe tí mo sọ ní ìsìn kò tí ẹ̀mọ̀ gan pọ́ wà ẹlòmí ìbọn ọ̀mọ̀ pọ̀ wà ó ti yé ó fọ ilé ìmẹ́ oníṣẹ́ kìí sọ ń bí tó bá fẹ́ fọ́ ní ẹyẹ ẹyọ tó bá fẹ́ fọ́ ẹ farabalẹ̀ ẹ àrùn kan wípé gbogbo bá ṣe ń dìde ní ọ̀sọ̀ọ̀sẹ̀ níbí à ń lọ lé pẹ̀lú pé à ń lékún nínú àlámọ̀rí mẹ̀sìn wa sọ́wà lálá àrùn kan wípé bá ṣe ń wá bí tá à ń dìde ìjókòó Tuesday ìjókòó Wednesday ìjókòó Sunday àrùn kan wípé bá ṣe ń kúrò ń bí à ń lékún nínú ẹ̀sìn wa lójoojúmọ́ àyíbẹ̀kọ́ ni so ó bùkátà káfarabalẹ̀ ta bá ń sàlàyé àwọn nǹkan wọ̀nyí fún wa mo rò pé tó bá fẹ́ fọ̀ aláhídá tó fẹ́ fọ̀ lẹ́yọọyọ bó ti fọ̀ ni mo sọ yẹn ó ti yé ó fọ̀ báyìí báyìí ọ̀tún ni mò ń fọ̀ yìí o ọ̀tún ó ni mò ń fọ̀ ní òtí ìfọ̀ òsí o ọ̀tún ni mò ń fọ̀ yìí ìkejì náà ti yọ ó tún àṣẹ báyìí ó ó tún fọ̀ báyìí ó tún fọ̀ báyìí ó ti báyìí gbogbo àlàfo bí gbogbo àwọn ìlà tí ń bẹ ní ẹ̀yìn ọwọ́ ìtọwọ́ ti mọ́ sẹ́yìn tí yóò bá àbẹ́rí ká fún gbàmí omi lè mọ́dé bẹ́ o kò clear tí yóò bá àbẹ́rí ká fún omi lè mọ́dé gbogbo àwọn ibi tí ó ń sẹ́yìn tí ó ń sẹ́ lọ́wọ́ ìjọ pé ẹlòmíì ọwọ́ rẹ̀ ti kẹ́ yìí ẹgbẹ́ omi yẹ̀ ò ní kò ní débẹ̀ so bùkátà bèèrè fún ọkọ̀ oṣù kò tún sọ́wọ́ rẹ̀ báyìí nígbà tó bá fẹ́ ráyìn so so ó ti rí ọwọ́n báyìí ó ti sọ́dà tó bá fi lè ṣe báyìí gbogbo ibi tí omi lè fẹ́ mọ́ dé tó bá ti ṣe báyìí tó bá ṣe wọ́n yẹn tó ka wọ́n yẹn báyìí omi yóò ṣe kí ni o omi yóò débẹ̀ bí suhula alatul yóò débẹ̀ pẹ̀lú ogun ọlọ́run ọba níparí àtàyámúnù fi náà kí a fẹ́ wọ bàtà kí akọ́kọ́ wọ ẹsẹ̀ ọ̀tún wọ́n ní bìkì láàfin nazir wọ́n nílé yàtọ̀ sí pé a fẹ́ bọ́ tó bá yẹ pé a fẹ́ bọ́ ní ẹsẹ̀ òsì ní akọ́kọ́ akọ́kọ́ bọ́ eléyìí ó jẹ́ níparí wọ́n ní gbogbo àwọn nǹkan tí a sọ yìí ó jẹ́ ká mọ̀ yìí pé súnà ànábì sallallahu alaihi wa sallam ó ní àkólé kan ìmọ́tótó púpọ̀ so kìí ṣe súnnà o ní kí mùsùlùmí ó dọ̀tí tàbí kí asọ́mọ tẹ̀lé yẹn lẹ́yìn tẹ́ ẹ̀mọ̀ tí wọ́n bá asọ́m tẹ̀lé yẹn lẹ́yìn yóò ti wá ká ká ká ká ká ká ká àwọn ẹlòmíì tó gbọ́ wọ́n tún gbọ́ yé sódì wọ́n ní wọ́n nígbà táwọn ń ṣe tẹ̀blíg wọ́n ní kìí ṣe ọ̀rọ̀ ti ní o pé àwọn ọmọ kàyè ìdun tí ń bẹ ní láàrin ṣòkòtò kọ̀ọ̀kan tó bá fi ká tó sẹ́lera wọn tó tó táwọn bá rí ìdun mẹ́fà lónìí ọjọ́ kìí alhamdulillah àwọn ti lékún nínú ìgbàgbọ́ wallahi uqsim bi rabbil kaaba wallahi wọ́n ní àwọn ọmọ kàyè ìdun pé iye nọ́mbà ìdun tó bá tòrò mọ́ tó bá rọ̀ mọ́ sókòtò òun làwọn fi máa ń ṣe mẹ́yọ́mẹ́ǹtì àlékún yìí máa ń ní àwọn di ìjòkó a tún máa tẹ̀síwájú nípa agbọ́ni tí a dé ẹnìkan béèrè béèrè kan ní ìjòkó tó kọjá ó ní òun gbọ́ wípé àfáwà alì pé wọ́n lágbára gan tóbi tán lágbára ní pé tó bá jẹun tán tó bá ń lá abọ́ abọ́ mọ́ ń rún mọ́ tí ó fọ̀ mọ́ wọ́n ní láìsẹ̀ tókèwé a rò pé ṣé tókèwé ni àfáà wa lè fi jẹun kó bó á di pé yọ́wà ṣe kí ni o yọ́wà arúmọ lọ́wọ́ pé tí máa ń la abọ́ báyìí pé àbọ̀ yẹn máa ka tí ó máa lọ́wọ́ so a bèèrè lọ́wọ́ rẹ̀ padà pé tọ̀ ẹni tí o gbọ́rọ̀ yìí lẹ́nu ẹ̀ bóyá kò ràn wá lọ́wọ́ pẹ̀lú pé kò lọ bá bá láti béèrè ẹ̀rí náà ni kò fún wa ní ẹ̀rí torí pé kò sí nínú ìmọ̀ ti tèmi mi sì gbọ́ kankan so àwọn fún ọ lórí ọ̀fẹ́ padà pé kó o lọ bá ẹni yẹn padà wípé kí ó fún ọ ní ẹ̀rí ọ̀rọ̀ yẹn hádà wàsálọ́lá wàsálọ́mọ́lá ṣe ní mọ̀ fọ́njọ́ aláàlú wàsáàbí